ètò Miliki Express náà la ṣì wà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé bẹ́ẹ̀ ni a ṣì wà ní mood ayẹyẹ ọjọ́ ìbí wa Orísun pé four years kò easy ẹ̀ ọlá ọlọ́run náà ni ẹ̀rẹ́ ti mọ̀ pé láti Friday ni fàájì yẹn ti bẹ̀rẹ̀ Friday wọ Saturday Saturday wọ Sunday lálẹ́ ní ìgàn uptown lounge and bar ó máa kún fọ́fọ́ pẹ̀lú fàájì ẹ̀yin náà ẹ máa bọ̀ kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ bá wa ṣe fàájì àlejò méjì ni a ní fún yín ní èní ẹ àlejò wa àkọ́kọ́ la kọ́kọ́ máa bá sọ̀rọ̀ ẹnì kejì olórin jùjú ni wọ́n níbí báyìí ẹ máa ní àǹfààní láti wò wọ́n live ẹ live performance wà tó máa dá gbogbo orin jùjú lẹ̀ fún wa ẹ jẹ́ kí n ṣì máa jẹ́ kẹ́ máa rò pé ta ni olórin jùjú tí mo tún gbé wá tó máa wá ṣe ayẹyẹ fún wa lénìí àlejò wa àkọ́kọ́ wọn ti wà ní ilé àgọ́dọ̀ tá lálejò mi tí mo sọ ọmọ agége ni wọn agége ló dàgbà agége ni wọ́n bí wọn sí tẹ́ bá ti ń gbọ́ gbogbo kọ́nikọ́ni love tẹ́ bá tẹ̀ ti gbọ́ kọ́nikọ́ni love tẹ́ bá ti gbọ́ ìgboro ti dàrú ee eh, ìgboro ti dàrú mo ti gbowó ẹ fẹ́ máa ranjú nothing do me nothing do you ṣe ti rántí ẹni tó kọ ẹ eh, bọ̀dá tó dúdú yẹn ok ó dàbí kan ni ètò wọn pink díẹ̀ ok mo rí bẹ́ẹ̀ <laughs> ẹni tí mò ń sọ ni Clever J, Clever J, ìgò dúdú yìí náà ni ṣé ẹ máa yọ lórí ètò lẹ́nu ṣá kò sí wàhálà ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín nílé. ó yá ẹ̀yin tèmi ẹ̀yin tí a ṣe wà pa èmi ní tìyí tòótọ́ ṣọláńkẹ́ Abiodun joseph tí gbogbo yín mọ̀ sí clever j ẹ kú dédé àsìkò yìí èmi náà ni aka baba no regret ẹ ní no regret nílé o. àmì o aka kọ́nikọ́ni love aka mhm. ìgboro ti dàrú. call it any akas ẹ wà on point. àwọn on point ẹ mọ nǹkan mo kẹ́kẹ́ fún ẹ fún gbogbo àwọn olólùfẹ́ yín lórí ìgboro ti dàrú ẹ fún ẹ jẹ́ kọ́ mọ̀ pé ẹ wà nílé. it's time to jubilate call your friend make we go celebrate. Every bushing on my success, I did celebrate, but right now, birthday Orísun TV là ń celebrate oya ẹ má loud rẹ. <laughs> kọ́ má loud rẹ àbí kọ́ má mm-hmm. pariwo kọ́kọ́ ra ṣe on a low key <laughs> oh ẹ̀yin náà já uptown rí i pé your head is there. Oh, clever Jay ẹ tẹ̀jẹ̀ ká kọ́kọ́ mọ̀ orúkọ yín Clever Jay kí ló bí ṣé Clever and school ni mm-hmm. àbí bẹ́ẹ̀ náà lẹ Clever tó sí ẹgbọ́n ẹgbọ́n lẹ́yìn bíi ti jàpá báwo ni Clever Jay yẹn báwo ló ṣe jáde. ok nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mo wà ní secondary school Um, mo ní tíṣà kan tó máa ń pè mí ní clever boy because èmi ọgbọ́n wà lórí gan-an gbogbo mm. wọn bá ti bí sáyége tó dàgbà sáyége ẹ ó mọ a máa ń jagun <laughs> so àtìgbà yẹn ṣáà tó bá pè mí ní clever boy clever boy so ìgbà tí mo decide láti join i mean láti go into music fully so mo máa wò pé ah clever clever clever ẹ̀ tó máa ń pè mí láti secondary school orúkọ mi gangan is Joseph so mo decide láti yọ j tó bẹ̀rẹ̀ oh. orúkọ mi mo á di ẹ̀ mo clever ẹ̀ so bí clever j ṣe wá sáyé nìyẹn. so ẹ clever gan àbí. ah mo clever ọmọ ni mo gbọ́n nú jùjà pọ̀ oh, lọ. oh really bó yẹ kẹ́ mọ̀wé náà pẹ̀lú ọgbọ́n nú yín àbí. à ń gbìyànjú. kí lẹ máa ń gbé ní class nígbà yẹn. Eh, nǹkan ṣe ni pé tá a bá jẹ́ bóyá a jẹ́ bóyá bíi sixty ní class mo máa ń gbé fifty nine. ẹ máa ń gbé fifty nine Clever Cleverday please what is a noun. a noun is the name of Arike <laughs> animal place. Àyìnkẹ́ ni mò ń jẹ́ má bà mí lórúkọ jẹ́ mi ṣáà Àyìnkẹ́ sorry sorry ẹ má bínú. a noun is a what. <laughs> a noun is the name of person animal place. Huh? Ah things. Ah, èwo ló máa ń lé ń gbà yẹn tó bá ti sọ pé ká máa ka gbogbo kíní yẹn tá a bá lọ sí noun ká lọ pronoun ká lọ adjective eh, ah adjective yẹn tó bá ti fẹ́ kọ́ mi ní class àmọ́ kọ́sàyé bọ́ sẹ́yìn ni màá lọ boot never dey kí ni adjective. <laughs> ok adjective ni tá a bá fi nǹkan wé nǹkan ṣé iná máa wà ní fíìmù yẹn tó ah, wọ́n fi ń kọ́ lọ àbí kí wọ́n fi ń kọ́ two times one two two times two four amaka one one times one amaka two okay mo mọ three mo four ṣe tó bá ti ń wọ bíi eight times one eight mo máa sá sẹ́yìn. ẹni tí ò stammer láti lé ọmọ ẹbẹ̀rẹ̀ làwọn stammer school náà ń pè é. ẹmọ mi tó máa ń dùn mọ́ mi jù hmm. eleven times one eleven eh, eleven times two twenty two eleven times three thirty three forty four ọ̀la eh, eh, <laughs> ọ̀la ok bíi clever jay bó ṣe jáde nìyẹn mm-hmm. àmọ́ orin òkè yẹn kọ́kọ́ ṣe kọ́níkọ́ní love. rọ mo kọ́kọ́ kọ agége wey we dey yarn. ok if you feeling this beat make you step on the dance floor. Hmm. agége wey we dey yarn. àmọ́ kọ́níkọ́ní love lèmi fi mọ̀ yín. ẹ kọ́níkọ́ní love ló mú wa wọ limelight wa agége lẹ kọ́kọ́ kọ ẹ kí ló wá mú yín kọ agége yẹn ṣé torí ọbìn yín dàgbà tó bẹ́ẹ̀ rán ni. ẹ mọ̀ yorùbá náà ló sọ pé ilé láti ń pẹ̀ṣọ́ ròde so mò ń try láti jẹ́ káwọn tàdúgbò mi hmm. àwọn tí tiwantiwa kọ́kọ́kọ́ mọ̀ pé ọmọ yín kan wà níbi tó ń kọrin o ẹja kọ́kọ́ gbàdúgbò lárugẹ náà o but as time goes on <coughs> ọlọ́run dẹ̀ fún wa ní ìtóní pé òkè ká má dá lé orí ayége nìkan fẹ́ ta sí tọ̀ bọ́dí ṣé ẹ ṣì ń gbàgede abẹ́ ti ta sáìlà rẹ mọ owó ti dènà gbogbo kọ́níkọ́ní lọ ìgboro ti dàrú ságége náà lẹ ṣì ń gbé. ok ó dà pa àdúgbò kan wà ní island tó ń pè láyé gíṣù ibẹ̀ <laughs> mo wà ibẹ̀ lẹ wà ok ìyẹn náà náà ìzẹ́ tẹ́bàdé ẹ jẹ́ ká tẹ̀ mọ ìrìn àjò orin báwo lẹ ṣe bẹ̀rẹ̀ fáwọn èèyàn láǹfààní lé láti ti mọ̀ yín dáadáa ìlú tẹ́ ti wá ìbúlẹ̀ ti lọ léèwé gbogbo ẹ̀ lọ́bàá yẹn. ok um, ìrìn àjò orin mi <laughs> ìrìn àjò ńlá ni hmm. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo wà ní secondary school lókè kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbà tí because uh, church boy ni mí so mo ìgbà kan wà ní choir ní church mm. and then after then ní secondary school mo form group pẹ̀lú àwọn guys kan apẹ̀rẹ̀ wa ní simple souls so a máa ń kọrin ní school ńgbà yẹn bla bla bla bla so àti bẹ̀ ìgbà tí a ṣe tán ní secondary school everybody lọ nílọ tiẹ̀ so mo decide láti follow line orin yẹn náà still so aṣá ah, ń bá lọ bá lọ bá lọ bá lọ bá lọ dìgbà tó lọ́ọ́ fi ní tọ́rọ́ lẹ́ni ẹ̀yọ̀ ọ̀n lẹ́ni tó bá lọ ló <laughs> bá kú <laughs> ok so a ṣì wà nínú ẹ̀ a ṣì ń gbé nínú ẹ̀ a ṣì ń mí nínú ẹ̀ àìgbàtẹ́gùn nù ẹ̀ ok ti school mo lọ Danware special primary school ní Kano State then mo lọ Dairy Farm senior secondary school Lágége so lẹ́yìn yẹn mo lọ Mapoli. kí lẹ rí ní Mapoli. kí lẹ dé ẹ ti ṣiṣẹ́ ní ẹ ti fi nǹkan tẹ gbé jáde Mapoli ẹ ti fi ṣiṣẹ́ pété wọn fọwọ́ ra rí kí ló dé tẹ́lẹ̀ ti bọ́ sórin ẹ fòdì di kíní sílẹ̀ ẹ lọ rì sí. ibi tó lọ ń ní ká tọ̀ látọ̀. lẹ́tọ̀ mhm. ok orin yín ok Agége lẹ kọ́kọ́ ṣe gbàtẹ́ ṣe Agége ẹ ṣe Kọ́ni Kọ́ni Love kí ló inspire orin Kọ́ni Kọ́ni Love yẹn kí ló dé tẹkọ Kọ́ni Kọ́ni Love ṣé wọ́n ti ṣe Kọ́ni Kọ́ni Love fún yín rí nílẹ̀ wá wò pé ah ọmọ yìí ó ti break out. <laughs> ìwọ ṣẹlẹ̀ sí pé nǹkan tó ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi tóun narrate fíìmù pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa tó kù hmm. ẹ mú mú sọ láti bẹ̀rẹ̀ mú ní mo clever gan-an. Hmm, clever jẹ́ lẹ́ jẹ́ mo clever ibi tí mo clever dé ọwọ́ mi ni Jonathan ti wá ń ya ọpọlọ kó tó di kó bu lọ́wọ́ kó kó mi tó kó tó kó mi bẹ̀. ẹ̀yin lẹ sọ àwọn ará lè gbọ́ o clever jẹ́ ló ń sọ ọmọ ṣáàyìn kẹ́ o mo gbọ́ yín. <laughs> so ibẹ̀ ṣá lèmi ti mú ibẹ̀ ni mi wà gbọ́ obìnrin dà ẹ ló ká gbọ́gbọ́ tó ń àwa lè sọ o. so asọdorin gẹ́gẹ́ bọ́n yẹn sọ wọ́n ní máa ń propose don dispose láì mọ̀ pé ní tí ó sọ wá di irú tí ó sọ wá di hmm. gbanu. kọ́nìkọ́nì lọ rí ni dúró mi yọ. ok tẹ fíjọ. Danny Danny Young Chris Banton. ok ẹ kí ló wá bí gbòòrò ti dàrú kí ló bí gbòòrò ti eh, dàrú. ìgbòòrò ti dàrú ẹ mọ̀ ìgbòòrò ti dàrú jẹ́ result kọ́nikọ́ni love ẹ mọ̀ nígbà tí eh, kọ́nikọ́ni love tó tó di pé fáwọn èèyàn accept ń bí hmm. accept lọ́hùn-ún ah, tó di pé ọlọ́run ṣe ah, àwọn náà di pé àwa tá a tiẹ̀ lérò pé in fact gbogbo ọdún tí mo fi gbá ege tí mo fi dàgbà mi mọ ibi tọ́nà international airport wà. má ṣe. <laughs> mo kàn mọ̀ pé wọ́n ní international airport wà lẹ́kọ̀ọ́ ni. so um, to the glory of God ó di pé ó gbé wa lọ bí ó gbé wa lọ ok oníkàtó wa fún àwọn pípé yìí àwọn èèyàn míì máa ń get ìgboro ti dàrú rán wọ́n ń rò pé àwọn àgbà ọmọ ẹgbẹ́ ìgbà tó dà kọrú kán dágò bílẹ̀ ni oṣù bọ̀ in my own times i'm just using it like gbà ọlọ́run ti ṣe o gbogbo ẹ̀yin tẹ́ rò pé mi lè débẹ̀ ọ̀ya ìgboro dẹ̀ ti dàrú báyìí àti gbà o ẹ má lọ ràn jù o. kò <laughs> ṣe wọn wọn ọ̀n rí takọ́ máa fún yín lọ́wọ́ gbà tíṣà pé <laughs> ṣáà ló ń bá wí pé ẹ má lọ o ẹ má ń jẹ́ ṣẹ́gun. ọmọ ayéke kan wà tí o sùkúrì mi náà train. sọ ẹ sùkúrì lẹ́sọ̀ ẹ òun lẹ sọ tán sí ẹni sọmọ agége kan wà ẹyọ ọmọ agége náà ẹ ń gbọ́ ẹni sọmọ agége kan wà ah, eh, that is to say gbogbo ẹyọ ọmọ agége lẹ oh. sùúrì <laughs> eh. tẹwájú náà sọ pé àwọn náà sùúrì eh. pé tẹwájú náà ìkọtẹsọ ẹ jẹ́ fọbọ́ lọ yín báyìí. ìrọ̀ ẹ lè fọbọ́ lọ mi. ẹ tó bá jọ̀bọ́ náà lè máa fọbọ́ lọ mi ò jọ̀bọ́ <laughs> èmi fún pa. ọmọ akeke kọ̀wọ̀ sí akọ̀wọ̀ sí <laughs> àfikún ọ̀fọ̀bọ̀ lọ wa. Mm-hmm. ok ok nǹkan tá a fẹ́ nìyẹn nǹkan tẹ́ fẹ́ nìyẹn ìtumọ̀ skúrì náà nìyẹn àbí. òun náà ni tó bá tó bá tọ́jà wá rí ìbọn àti tó bá fún yín àti owó là ń lé nísìnyí àti ń pa owó. sẹ́bàjẹ́ àwọn ìtumọ̀ skúrì náà nìyẹn àbí mm. àmọ́ sẹ́bàjẹ́ kí ló ṣẹlẹ̀ ó kọ̀ dẹ̀kọ́ ní òkè ìgbà tá a ti gbọ́ kọ́níkọ́ní love tá a ti gbọ́ gbòòrò gbogbo ẹ̀ dàrú gbogbo àlàáfíà ah, clever day clever day bọ́n bá tó kọ́ tún yá ah, mm. àbátúrí clever day mọ̀ àmọ́ ìmọ̀ nǹkan ẹni sùúrù kẹ́ tó dáhùn bẹ́ẹ̀ gbogbo ẹ lólùfẹ́ wa nílé ẹ ká dókè lọ à ń padà bọ̀. Everybody's wondering where is Clever J? And Clever J is back here with his hit single Baba No Regrets. I mean, uh, it is a single and it is a song that you want to listen to. You want to just, I mean, keep listening up it on the play because it's, it's amazing. It's, I mean, it's an amazement. Call me Baba No Regrets, oh. Like pay, like dùn tó yẹ owó dà kó sóṣì now we giving God the glory. ọ̀sìn bàbá lórí rẹ̀. I lay down and pray. Oh Lord, take me to the place where my ginger day. Lábẹ́ ìwé òwe, ká máa Come ṣeré. Wọ́n fẹ́ mọ̀ ní abájọ mi. me. One mọ̀ ní abájọ mi. Àìmọ̀ ní abájọ ló ń bí wọn.